ó mà ṣe o ó mà ṣe o irú kíre léyìn lẹ́dùnmarè irú kíre ọba adániwáyé àjálù ńlá kan ló tún já nílé gbajúgbajà olórin fújì wa ìyẹn alhaji rasidi ayinde fújì mèrègè ńbàdàn ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ tí gbogbo ayé mọ̀ sí alhaja gold ló jáde láyé o obìnrin gangan ni wọ́n máa ń pè ní alhaja aládùkẹ́ góòdì àárò nínú pé ikú Wọlé Wẹ́rẹ́ tó mú obìnrin dáadáa náà lọ látìgbà tí ìṣẹ̀lẹ̀ aburú ti ṣẹlẹ̀ làwọn olólùfẹ́ ọba orin fújì mèrègè pàápàá àwọn tí wọ́n mọ obìnrin dáadáa ti ń fi ọ̀rọ̀ ìkẹ́dùn ránṣẹ́ sí ọ̀gá àwọn onífújì nílẹ̀ Ìbàdàn yìí tí wọ́n ń sọ wípé Ọlọ́run yóò rọ̀ ọ́ lójú Ọlọ́run yóò tù nínú Ọlọ́run yóò forí jẹni tó lọ Ọlọ́run kò sì ní ṣe ikú náà ní àkúfà nínú ẹbí rẹ̀ káàkiri ibi gbogbo làwọn èèyàn ti ń kí fújì mèrege o lára àwọn tí wọ́n ti fi ìkẹ́dùn ránṣẹ́ sí àgbà àjọ lórin fújì náà ni alhaji besco azeez ìyẹn bàbá tó ń kọrin bíi olóògbé Síkírù Àyìndé Barrister lórí ìkànnì eh, Facebook rẹ̀ òun ni bàbá olórin fújì náà gbé ọ̀rọ̀ náà sí ó ní òun bá fújì mèrege kẹ́dùn ìyàwó rẹ̀ dáadáa tó lọ gbogbo àwọn tí wọ́n mọ obìnrin tó kù yìí ni wọ́n ṣàpèjúwe bí ẹni rẹ̀ wọ́n lẹ́ni dáadáa ló lọ nílẹ̀ yìí wọ́n lé èèyàn rẹ̀ ní kú mú lọ o àwa náà bá fújì mèrègè àbá kẹ́dùn ikú ìyàwó rẹ̀ tó lọ yìí ọlọ́run ọba kò ní í ṣe ikú náà ní tẹ̀léńtẹ̀lé ọlọ́run yóò ṣe ikú nísìmí fún ẹni rẹ̀ tó lọ gbogbo wa la dágbádá kú gbogbo wa lè ro àlùkìá mọ̀ àdúrà tá à ń gbà ní pé kí ọlọ́run kó jẹ́ kí ọjọ́